lórí ẹjọ́ mo ti jọba kò lè sí ìwé torí ìgbàgbọ́ gbẹgbẹbọ síwájú ìta àwa máa jẹ tẹ́lẹ̀ ètò ìdèrí àwọn wọn ní ẹbọ ti fín ẹbọ gbà wọn yóò ti fín lábàṣà ti gbẹ iṣẹ́ òbí pé ẹnìkan ní kábíyèsí wọn ní ọ̀rẹ́ abẹ́ yìí wọ́n ní lọ kó yìí lábẹ́ yìí oníṣọ́ọ̀lì kó yìí ẹ̀ àwọn ènìyàn ò ní kó yìí ẹ̀ torí ìgbàgbọ́ nínú pé kò sí kankan lẹ́yìn ọlọ́ọ̀lọ́ ni ẹni tó gbẹ́bọ fún ọ ọlọ́ọ̀lọ́ náà ń sìn irọ́ ni. Abájọba lọ́ọ̀kín ló ladé ẹ̀yìn sókà lọ kọ́lọ́fà tọ̀fà bàbá kẹ́ẹ̀pẹ́. Kábíyèsí fọ́ba Muftaudeen ọlọ́fà tiwa ọba tó gbẹ̀sìn Mùsùlùmí rù gẹ̀gẹ̀ tí ò bá wọn gbó sànírà bàǹgẹ̀ ẹni ọba mímọ́ pọ́nlé lọ́ba tó bá ti ń rọ̀ṣà nílẹ̀ tó rọ̀bà ṣẹ̀dá ti sí wọn lójú inú ẹni tó bá ti lọ́lọ́ nìkan ló tó káforí balẹ̀ fún ọba ni adásọ bí ẹni ṣèyàwó ọba miftaudeen kò gbọdọ̀ nínú ọlá kábíyèsí ìyẹ̀wò ọ̀kìn ọlọ́fàmẹjọ ọlálọ́mí ọmọ abísújó kọ ìjàkátàkìtì lóru ẹ̀yìn ọ̀fà ìjàkan ìjàkan tẹ́ jà lọ́fà ń jọ́ sí ó sojú ebè làálàá ìbá sojú olóko ìbá làwọn ọmọ láàre bùúre ìkan ò gbọ́dọ̀ jùkàn bí kan bá jùkàn nílé ọlọ́fà mọ́jọ́ ogun ló ń dà nílé bàbá wọn ọmọ mọ̀ká ọlálọ́mí tí mo rí tí mo dásà là ń lápá ìyẹ̀rú àkè mo rí mo dásà là ń wọn ò pé ẹ mọ́ mí ṣùgbọ́n bẹ́ẹ̀ bá là mí ẹ mẹ́jà bẹ́ẹ̀ ó gbilẹ̀ lọ́wọ́ mi ìjà kátàkìtì lóbò ó tọfà. kọ́bọ̀ ń pẹ́ kọ́bọ̀ ń lọlẹ̀ yìí pẹ́. ikú ò ní pọ́lọ́fà ní kíákíá lágbára Elédùmarè ọba. ọba Muftahudeen Gbàdàmọ́sí agbégbàgede tẹnu òsàbọ̀lẹ̀.